òòṣà kan gbòógì tó jẹ́ pòun ló kọ́ dóde ayé èṣù ó tan mọ́ gbogbo òòṣà ó bá gbogbo òòṣà ṣe pátá ni nítorí pé kò sí onírúurú òòṣà tó lè gbé lọ́wọ́ tí ò ní ṣèṣù ń bẹ̀ ẹ rí i pé mi gan tẹ́ ń bá sọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá wò mí dáadáa ẹlẹ́sìn Ọbàtálá Ọ̀ṣun Òṣogbo lè ní ṣùgbọ́n kò sídìí òòṣà tẹ́ẹ̀dẹ̀ tẹ́ẹ̀ ní bẹ́sù nítorí pé èṣù jẹ́ òrìṣà kan tó tètè létí àròyé láti gbọ́ èṣù jẹ́ òòṣà kan tó yẹ pé ń fún gbogbo òòṣà lóúnjẹ nítorí pé tẹ bá lọ báyìí tẹ bá lọ báyìí ẹ fàbọ̀ sóríta ni wọ́n fi sọ pé oríta lèṣù gbé èṣù jẹ́ òun ló kó gbogbo òòṣà mọ́ra òun ló lànà fún òòṣà kínní ló là fún kejì èṣù jẹ́ òòṣà kan gbòógì láàrin gbogbo òòṣà pátá tí ò ṣe mọ̀ ní eh, èṣù a máa tó nǹkan ṣe èṣù ìbàtàn jẹ́ bẹ́ẹ̀ ni ṣẹ́fà kan ló sọ bẹ́ẹ̀ ó ní ọ̀bàrà ògbòdì ìdí òmọ́lé kankan ní ẹni níta ní níyàn ní òjé níyàn ó sinmi nítorí pé tèmi àti ń bá jọ jókòó ní ìsìn èṣù ní ó jókòó jẹ́jẹ́ ti ẹni àbí ń jò lẹ́rí kí alẹ́sù sẹ́yìn kan wá lọ wú èṣù bí ó wà rí fúnra ara wa là ń fọwọ́ ara wa síra wa nítorí pé tẹ́lẹ̀ wa bá sọ yóò lè sùn ni bálàó bá sọ yóò lè sùn ni inú òkìkí tí wọ́n ń pè èṣù èṣù èṣù yìí ló fi ń sọlá nítorí pé ó jẹ́ ẹ̀dá kan tọ́lọ̀ ń dá tó ju gbogbo ẹ̀dá lọ pátáláyé ojú kan ni ó sì jókòó sí èṣù ń sọ̀rọ̀ ẹni èṣù ẹ e kì í bà nǹkan jẹ́ o nítorí pé ẹja lọ lànà bíi ẹ wá bá mi lálejò ní ìsìn àbẹ̀yàn kan wá mo wá fi kínní ilẹ̀ mú mú un nígbà tó mú un tí n bá rí tí n ní agbára tí mo lè sà kò ní parọ́ mẹ́sù o àbí ṣùgbọ́n tí n bá wá sagbára kan pé ah ẹ tó sì mú kínní yìí o bí ó sì rí ni o kí nǹkan wá kì í tó bá gbé dọ́dọ̀ kí ni òwì yóò lè sùn ní àbí ó dáa gbéyàn bá ṣe eré nísìn á lọ lọ àmọ̀dúpẹ́ o àbí bẹ́ẹ̀ kọ́ gbéyàn kan bá bímọ nísìn á lọ lọ àdúpẹ́ o bẹ́ẹ̀ni kan bá kú lónìí báyìí kí ló dé tà bú ọlọ́run pé ọlọ́run ṣe tí ò dáa á tó dúpẹ́ tipátipá gbogbo wa ní dúpẹ́ tipátipá o èṣù jẹ́ òòṣà àti fúnni ni tí ó sì lè gbà lọ́wọ́ ẹni téèyàn bá ti lọ́ lànà rẹ̀ nítorí pé ọba tó dá wa gan wọ́n ní ọba fún ni ọba gbà ni nípa ọlọ́run ní ká máa dúpẹ́ fóun tá a bá fẹ́ dúpẹ́ á ní olódùmarè á dúpẹ́ o àbí so bí àwọn ẹlẹ́sìn mi náà bá dúpẹ́ àwọn náà dúpẹ́ nílànà tiwọn ṣùgbọ́n tá a bá ti dúpẹ́ òun tẹ́sù bá fún ni nìkan tá a bá dúpẹ́ kò ní gbà o àìmọ̀pẹ́ dù wa ẹni ń fa ọ̀pọ̀lọpọ̀ ogun tí ń bẹ̀rẹ̀ láyé èso a máa fúnni lówó tóun sì pẹ́ pẹ́pẹ́pẹ́ lọ́wọ́ ẹni ẹja ti bí ẹja ti bí gbé bákan ló sọ ó lè jìbọn gbẹ̀hún ògbẹ́ nìkan ọ̀pá gbígbẹ ní dápọ̀n ọ̀rọ̀ tó dunni làfikún ewé ọkùnrin balẹ̀ ó kẹgbẹ̀rin ẹ̀kọ́ ó dín fáfẹ́ lẹ́kọ̀ọ́ dènà tí ó kọ̀ ọ̀rọ̀ tálẹ́tálẹ́ ẹlẹ́kọ̀ọ́ dènà ṣe bọ́ ọlọ́ọ̀la o ẹlẹ́kọ̀ọ́ dènà ṣe bọ́ ọlọ́ọ̀la o ìwọ ló lè mí ìwọ ló tún ní ìjọ kejì ẹlẹ́kọ̀ọ́ dènà ṣe bọ́ ọlọ́ọ̀la o fífa lọ báyìí pé bẹ́yàn bá wá tí bá ń sọ fún àìrówó ná àìrọ́mọ àrílékọ́ tí ròdù báyìí bá jáde sí àní kó lọ ní sùúrù pé ńgbà tó bá pẹ́ tó bá yá yóò ṣòwò yóò jèrè ṣùgbọ́n kó lọ rúbọ bírú ẹni bẹ́ẹ̀ bá gbọ́ rú ẹbọ tó bá rú tó bá wá tó wò sàkó pé kíní ìmọ̀ tí ìdáhùn ló bọ̀ sí ẹ̀kọ́ dà á ní o lọ ní sùúrù nítorí pé ọjọ́ ọ̀la rẹ ọjọ́ alẹ́ ni ó bọ̀ sí ṣùgbọ́n tó bá wá kánjú tó bá ní tòun sàfẹ́ lówó ni àtàrí rẹ síbi kan yóò sì lówó yìí nílànà bí wọ́n bá ṣe ní kó ṣe bó bá ti wá ṣiṣẹ́ tán ó tọrọ owó lọ́wọ́ èṣù ọ̀sìn wà lówè ọ̀wà kówó di mọ́sáàsì so ẹ kó rí bẹ́ẹ̀ so n kò bá kó tó di mọ́sáàsì ẹ tó fún ọ ní nǹkan tó yẹ ọmọ fún lẹ́kọ̀ọ́ kan tó ọ̀ lọ fún mọ́ tó yẹ pé mọ́sáàsì lọ ti lọ fowó dúpẹ́ bó ni ò ṣe ní bínú ọlọ́run ká mọ̀ bínú tó bá retí ọpẹ́ tí ò rọ́pẹ́ èsù ẹsẹ̀ bí o èrè lè sùn ṣe àmọ́ sọ pé gbogbo ẹ̀sìn àdáadáa lẹ̀ ní nípa wàhálà bí ẹ̀ bá fẹ́ lọ mẹ́ka onírìn àjò ni o ó lọmọlú lọ ni nítorí pé ibi tí wọ́n rọ̀ pé akiri ilé òòṣà ni àbí bẹ́ẹ̀ kọ́ nígbà náà bíi jagunjagun jagun tó ń ṣe kínní kì í ṣe dúró de àwọn tó lè pò mẹ́ka kó tó sá lọ mẹ̀dínà àbí bẹ́ẹ̀ kọ́ nígbà òkun gbowó sísí mẹ̀dínà wọn ni bọ̀ ilé òòṣà ni níjọ́ tí wọ́n lẹ́kọ̀ọ́ bá ṣètà ní ìgbẹ́ bá tó ti pò ń bẹ ṣé wọn ò jà wọn ò bára wọn jà sóò ní dájà sí ẹ láàrin ṣe rí èṣù ẹ ṣe àǹjànú tí ń ṣe bíi nítorí pé àgbà náà mọ̀ pé tí nǹkan bá dáa ọlọ́run èsè èṣù jẹ́ pàṣán fún aláìgbọ́rọ̀. ẹ wo àwọn bàbá bàbá tó jẹ́ pásítọ̀ tẹ́ bá fẹ́ gbọ́ kínní ẹ gbọ́ Ifábíyì pásítọ̀ Ifábíyì Joseph Ògúnṣe kínní kan wọ́n dẹ̀ tún ṣe program kan lórí tí mo fẹ́ dára ń gbọ́ tí àwọn pásítọ̀ tó jágbàlagbà sọ pé àwọn ò lè yí ọkàn padà láyé torí ibi tí wọ́n bí àwọn sí ni wọ́n mọ tán ṣe ẹwà pásítọ̀ gẹ́gẹ́ ní ìtẹ́gbẹ́sẹ̀ lẹ́nu wọ́n kàn kú dànù ni torí ẹ ti ń sin ẹ́ bẹ́ẹ́ lágboolé wọn o wèrè lásì fi wo wèrè ẹ̀gbọ́n tí ń sọ ntí àwọn ìyá ìbá fi bèkà àwọn lè mú kú pásítọ̀ tí ó mú kú òsì ìmọ̀ràn tẹ́mi ó fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ni pé kí ẹja béèrè orírun wa bó la ti wá gan bó wọ́n ti gbé agan kí ni à ń ṣe lágboolé wa láyé àwọn bàbá bàbá wa kí ni òòṣà ló wà ń bẹ̀.